ìbéèrè tí wọn abíọ́ léèrè ni pé à ń ta ṣàìtọ́nú ṣé èṣù ni ọ́ tọ́ ọ bá mọ̀ pé èṣù èṣù lo ò tiẹ̀ mọ̀ pé ẹnìkan kí òun lọ́wọ́ gbàmí ìbẹ́ tí yàn ní tó dá sí pé òun yàn ò tiẹ̀ wo sọ̀ràndín ọkàn dìde bùkátà tó fẹ́ lọ bíyá lọ́wọ́ lórí ọkàn rẹ̀ òjò orí náà rí ta ní kírun ta ní òkírun o ti wá fẹ́ kọjá ẹni bá èsè tó ọ̀padà èsè tí ọ̀padà wàá máa gbọ́ ìwọ tó dáná dúró yóò jẹ́ pé odígàgá àrùn rẹ o ìpìlẹ̀ nìyẹn o ìwọ náà ń kírun òdígàgá oníkàwọn èèyàn mẹ́kọjá ọ pé títí ẹ àdìsí tá a kà yìí ó dígàgá àbí òdígàgá. ó wá fẹ́ gba àárín òun àti gàgẹ́ olùkírun kọjá olùkírun ti wá ní ọtọ́rìtì látọ̀dọ̀ ànẹ́bì láti ṣe kíni láti dá a padà. fálíyù kọ́ sílùú kò túmọ̀ sí kó pa o ẹni ọka sẹ́ríù rẹ̀ kó bá a jà ni wọ́n wí kì í ṣe pípa wọn ò tú fálíyù kọ́ sílùú nínú sẹ́ríù gbogbo àwọn sẹ́ríù bíi mẹ́wàá tó wà fún Bukhari kò sí kankan nù wọn tó ń lo gbólóhùn pé pípa ni kò pa ó tọ̀hún. ṣé nǹkan tí sẹ̀rí àníyàn pààyàn fún sẹ́yìn bẹ́ẹ̀ ni tẹ́ fi wá túmọ̀ sí pípa. ṣé ó wà nínú ọ̀ràn tí sẹ̀rí àsọ pé tíyàn bá ti dá o pípa ni kẹ́ẹ̀pá. nígbà tánẹ́bí wa pọ́ńtọ̀ ń ṣe ìtọ́ni báyìí ní ìsìn pé ẹni tá a dá padà tí ò padà tánẹ́bí pè ní ṣe ìtọ́ni kílẹ̀ yẹn á pè é ẹ pé ń wòlíì ọlọ́run àbí ẹ pé ń wòlíì ọlọ́run torí ẹni tí ẹni tí àwọn àmàrà tù ṣètò níyà ẹni tí àwọn àmì ṣètò ń bá bẹ lára rẹ̀ lọ́dọ̀ ti yín òní wòlíì àwọn àmì ṣètò ọ̀dùn tẹ bá lára tí ò ti já ní tẹ̀fisọ́ di wòlíì àwọn àmì èṣù tẹ bá lára búlálà lẹfisọ di wòlíì tẹ bá ti rí àmì èṣù lára èèyàn ti yín ó ti di wòlíì nu nàmárì àfa kan nísinsìnyí jẹ búrẹ́dì ní àkìtàn tó lọ sórí àkìtàn wòlíì wọn pè. falisafa falisafa èyí tí wọ́n ń kọ́ ń bẹ̀ nu tẹ́másì rí ẹnìkan tí ń ṣe nǹkan tó wà outrageous tó tó strange lọ́dọ̀ tí wọ́n ó ti di wòlíì nu ló fi gá sí pé bàbá búlálà tí yóò dé fìlà tàjí àbí ogún lọ́dọ̀ àwọn sufi falisafa wọn ni pé tẹ́ ẹ bá ti rí ẹ tí ń ṣe nǹkan tí ọgbẹ̀nu tán tẹ́ ẹ bá ti rẹ́ni tó ń ṣe nǹkan <clears throat> tẹ́ ẹ bá ti rẹ́ni tó ń ṣe nǹkan tó jẹ́ gbàǹkangbì lójú ẹsẹ̀ wọ́n kàkún wòlíì kò wá rí bẹ́ẹ̀ èyí tí wọ́n fi pé bàbá búlára ní wòlíì bàbá yín lọ́fà èyí tí wọ́n fi pè ń wòlíì ṣé bí nítorí pé wọ́n rí pé tóun bá fẹ́ dé fìlà fìlà rẹ̀ kì í mọ lẹ́yọ kan fìlà bàbá búlálà kì í mọ ní ẹyọ kan ó lè dé mẹ́fà ó lè dé mẹ́wàá àwọn fìlà àtàjíà ńlá ńlá báyìí ni ó yóò wá ti bọnú ara wọn bígbà tán bá ti kóńgò bọnú ara wọn. bákan náà tọ́n bá sì fẹ́ lo tẹ̀sùbá tẹ̀sùbá rẹ̀ kì í mọ lẹ́yọ kan ó kó bí ọgọ́rùn-ún ó lè kó sí ọrùn ẹ wò ṣe sí yẹn tí a mọ̀ pé kò ṣe sí yẹn òjọ́ tèèyàn ó ṣúrẹ́ǹgì sí wa bákan náà òun ti ẹ̀fẹ̀ kan rírí ń tiẹ̀ wọ wọ lé wà gbé láńtà lọ́wọ́ tọ́ba wa aróbìnrin tó sí rí lẹ̀ yóò máa fẹ́ gbalẹ̀ káàkiri. wọ́n bá sọ di wòlíì wọ́n ní wòlíì ọlọ́run ìyẹn ya wèrè tí ọlọ́kọ méjì tí a tún gbọ́ àwọn tó mọ̀ nú o wọ́n ní kì í tún fọṣọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀ràn kan ń bẹnu àwọn ń súnfí tí wọ́n ewẹ́ kí wọ́n efọ́nu wọn èyí wẹ̀ wọn èyí fọnu ọ̀dà ṣéwù kan tí a lọ bá ní ọ̀nà um, ẹ̀yìn ẹ̀yìn wẹ́mà ṣéwù dada ẹ̀ẹ̀kan lọ́dún ní máa jáde sáwọn èèyàn ẹ̀ẹ̀kan lọ́dún ni ó jáde kì í gé èékánná kì í gérun kì í wẹ̀. ẹ ṣe máa pe wèrè ń wòlíì fún wa. wọ́n à ní wèrè pé wòlíì ń were wèrè wèrè wo ló jẹ́ wòlíì wèrè táwọn ẹbí sọ pé ẹ ti ya wèrè ọlọ́run ya wèrè ẹ ti ya wèrè wọn ní kí wèrè kọ́ kírun ẹ má fààyè gba wèrè nínú mọ́sálásí torí pé lọ́dọ̀ wèrè ò nígbà tó bá ti tí ọpọlọ ti dàrú òkè. wọ́n ní ẹ má jẹ́ ó kírun mọ́sálásí nítorí pé tí wèrè bá pààyàn kò lẹ́jọ́ ìjọba gan gbà bẹ́ẹ̀ ìjọba gan ó gbà bẹ́ẹ̀ pé tí wèrè bá pààyàn kò lẹ́jọ́ ẹ á máa pe wèrè ní wòlíì ọlọ́run níbo ohun wèrè ti máa di wòlíì ọlọ́run nínú tí àwọn lọ́wà nínú tí àwọn ń súnfì ni nítorí náà fáliyù kọ́ọ̀tìlù tánàbì sọ yìí bá a jà ní gbogbo àwọn àfàtúmọ̀ rẹ̀ sí wọn ò túmọ̀ rẹ̀ sí pa á nítorí pé gbogbo wọn ní gbà wípé ẹni tó bá wá ju olùkírun kọjá láàrin òun àti gàgá rẹ̀ ní ti tipátipá ọ̀ràn tó dá kò dá ọ̀ràn pípa kò dá ọ̀ràn pípa tẹ́ máa ń ka àwọn ìdí tí wọ́n fi lè pa ènìyàn tó bá dá ọ̀ràn kan wọn ò ka ẹni tó gba wájú olùkírun kọjá mọ́ ìwọ́n ṣe àtúntì ẹ̀ sí pàá òní pàá alọ́ọ̀bá ni sànú rẹ o torí bó ṣe ń bá a lọ yìí ọ gbọ́dọ̀ bá kú bẹ́ẹ̀ o ọ gbọ́dọ̀ bá kú bẹ́ẹ̀. ẹ jẹ́ àtẹ̀wájú. باب اسم لمار بين يدي المصلي orí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ olùrékọjá níwájú olùkírun ẹ̀ṣẹ̀ olùrékọjá níwájú olùkírun. Hadis five ten Ambus Ibn Sa'id. أن زيد ابن خالد أرسله إلى أبي جهيم يسأله ماذا سمع من رسول الله صلى الله عليه وسلم في المار بين يدي المصلي فقال أبو جهيم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم لمار بين يديه لمصلي ماذا عليه لكان أن يكفى. أربعين خير له من أن يمر بين يديه قال أبو نذر لا أدري أقال أربعين يوما أو شهرا أو سنة ìwọ tí ò ń gba wájú olùkírun tó dí gàgà kọjá tóun kọjá láàrin gàgà olùkírun àti olùkírun wọ́n fẹ́ kó o mọ irú ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ o. an Busr ibn Sa'id látọ̀dọ̀ Busiri ọmọ Sa'id anna Zaida ibn Khalid dágúdágú Zaida ọmọ Khalid. àrísàlàhù zaidu ọmọ kọ́lídì ọ̀ràn busiru ọ̀ràn busiru ìlà àbí juhail ọ̀ràn sí baba juhail ìyẹs aluhu ó ní kọ́ lọ bóun bí léèrè béèrè pé máàdà sami'a min rasulillahi sallallahu alayhi wa sallam kí ló gbọ́ látọ̀dọ̀ òjíṣẹ́ Allahu fèlè máa rí bẹ́ẹ̀ náà. ìyáàdáyé lè mùsọ̀lì kí ló gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ Allah o nípa olùrékọjá níwájú olùkírun tó dí gàgà. fàkọ́lá abu juhaim Baba juhaim wá sọ pé kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti máa bá a ọ sọ bẹ́ẹ̀nà yádàhìlì mùsọ̀lì bó bá jẹ́ pé olùrékọjá níwájú olùkírun tó dí gàgà Tọ́ba bá gá sí pé ó mọ mọ́ọ̀dá àléyìí Tọ́ba bá mọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn òun Tọ́ba bá mọ ohun tí ń bẹ lọ́rùn rẹ̀ ni làkàánà àyẹ́kìfà àrìbáyìn nà kọ́ ìrọ̀lọ́ ìbá dára ìbá jẹ́ pé kó dúró fún ogójì olóore jùlọ mi min anyamura bẹ́ẹ̀ni yàda yìí olóore fún un ju kó kọjá níwájú olùkírun láàrin òun àti gàgà rẹ̀ wọ́n bá ga sí pé olùgbáwájú olùkírun kọjá ọmọ ohun tí ń bẹ lọ́rùn rẹ̀ ni kó dúró fún ogójì. olóore fún ju kó gbáwájú olùkírun kọjá lọ kó dúró fún ogójì kọ́lá abunadir abunadir sọ pé làhádìrí èmi ò wá á mọ̀ àkọọ́lá àrìbáyìn náà yàwó mọ̀ mi ò mọ̀ bóyá kọ́nítọ̀ ń dúró fún ogójì ọjọ́ ló wí àwùsàárọ̀ tàbí ogójì oṣù àwùsánàtàn tàbí ogójì ọdún. ogójì kó dúró fún ogójì ogójì kíni sógójì ọjọ́ sógójì oṣù sógójì ọdún kọ́ lè mọ̀ ọ́n pé à ọ̀ràn ńlá ni o tó jẹ mọ́ pé kó o dúró fún fọ́ọ̀tì fọ́ọ̀tì ṣé fọ́ọ̀tì days ni àbí fọ́ọ̀tì months àbí fọ́ọ̀tì years àkọ́kọ́ náà ni pé kò pọ́síbù kó o dúró fún forty days let alone forty months or forty years. èmi sì mọ̀ pé pẹ̀lú bá a ṣe ń kírun lásìkò tiwa yìí kẹ́nìkan tó lè dúró kírun fún forty minutes forty ṣé bí sixty minutes ló wà nínú wákàtí kan a ah. irun tẹ́nìkan ó kì í tí è sálámà a ah. fún forty minutes so rí pé ká sọ pé ojú ń kàn ọ́ ká lójú ń kàn láàrin forty minutes yóò kírun tán àwọn sọ̀hábọ̀ wà dá community níbi tí ọ̀ràn yẹn lágbára dé wọ́n ní kódà ìbàjẹ́ forty days or forty months or forty years which is impossible kéèyàn kírun kan rákà méjì kó wá fẹ́ sálámà kó wá lò forty days ah kò possible. tọ́ba tiẹ̀ bá jẹ́ fọ́tí days sẹ́ ó lóore fún ọkọ̀ dúró torí yàtọ̀ jẹ́ kọ́ gbawájú ẹ̀ kọjá ọkọjá àjà forty days ni wọ́n ń sọ fún wọn tọ́ba jẹ́ mọ́ forty months dúró ṣebí wọ́n lórí gbòmí tó fẹ́ gbà ẹ dúró ìyàtọ̀ jẹ́ lówájú ìyàtí wàá jẹ́ lórí pé ọgbàwájú ẹ̀ kọjá lẹ́yìn tó ti dí gàgà máa dé o ó dí gàgá o ẹnìkan ò ní máa kírun bí tọkùnrin ti ń kírun ní ìsìn láì dí gàgá kébì fẹ́ kọjá ń bì kọ́ wá ní kí n má kọjá bóun gan náwó ibi tó wà kò lè dé bí wí ẹni tó fẹ́ gba wájú ẹ̀ kọjá ẹni tó dí gàgá gbogbo tí ó fi gbogbo space tí ó wà níwájú ẹ̀ tó bá ti náwó yóò kàn tì lára. tọba ti a di pé lọ́wọ́ ẹnìkan fẹ kọjá wájú wà á rìn lọ bó ń o definitely di gàgà nìyẹn wọn náà o ṣe ń tó yẹ kó o ṣe ò ṣe ń tó yẹ kó o ṣe ẹ máa ti ń kírun pàápàá jù lọ náà tọ́gá sí pé a kì í níjàmá a ti ka ọ̀rọ̀ kan síwájú pé gàgá ìmáàmù ni gàgá jàmá àbí so o lè gba wájú sáfù kọjá lọ sí ààyè tó bá fẹ́ dé sí ṣùgbọ́n kéèsì tá à ń sọ ni pé òǹdarùn kí wá nǹkan kankan sí èdí gàgà tí ó ń tì yín ó mọ̀ pé kíní yìí ó gàgá ni. ẹ wo bẹ́lẹ̀ ṣe máa ní ìsìn tó ń kírun lọ́wọ́ ọ̀nà báyìí ó sì máa kírun lọ so wọ́n sì yọ mọ̀ pé kò dí gàgà. báàbùn ètìkì báàlì rọ́jòlì sọ̀híbàhù fi ìráhù fi sọ̀láàtìhì. So, wàhúwa yusọ́lì orí ọ̀rọ̀ kí ọkùnrin kọjú sí ẹnì kejì rẹ̀ tàbí ẹlòmíràn lórí irun tirẹ̀ tí òun náà sì ń kírun tóun náà ń kírun lọ́wọ́ ìyẹn ni pé ẹ fẹ́ kírun ní ìsìn ẹnìkan wà wájú rẹ̀ òun yàn náà ọwọ́ á fi òun náà ṣe gàgà ẹ̀rùn rẹ̀ lọ́tí yé ẹnìkan wà ní ọwọ́ iwájú ó ń kí òun lọ ó gàgà ọwọ́ á dúró sí ẹ̀yìn ẹ̀ tààrà ọwọ́ á fi òǹtọ̀ ń ṣe gàgà ẹ̀rùn rẹ̀. wakariya usman an yẹ sẹkibala rọjulu. wàhúwá yusọ́lì Uthman ó kórìíra kí wọ́n dojúkọ ọkùnrin kan tí ó ń kírun lọ́wọ́ Uthman ó kórìíra kí wọ́n dojúkọ ọkùnrin kan tí ó ń kírun lọ́wọ́ ìyẹn ni kó fi ọkùnrin kejì tí ń kírun lọ́wọ́ ṣe gàgá irun rẹ̀ إذا اشتغل بي فأما إذا لم يشتغل فقد قال فقد قال زيد ابن ثابت ما باليت إن الرجل لا يقطع صلاة الرجل lẹ́yìn ìgbà tí bùkọ́rí mú tàlíkù wá ó wá àlàyé fún wa pé wáyé na ìdá yìí èyí wà bẹ́ẹ̀ nígbà tó èyí wà bẹ́ẹ̀ nígbà tó bá kó ẹni náà sínú iṣẹ́. iṣẹ́ tí wọn ò iṣẹ́ tí wọn ò gbélé lọ́rùn tó gbélé lọ́rùn nípa pé nǹkan tí èsè nìyàn wọn ni wọn ní kó fi dí gàgà irun rẹ wọn wá fi ẹnìkan kó fi dí gàgà irun rẹ sọ ma pé ó kì pòǹtọ̀n bísì ó kì ọ máa bọ́lọ́ntì sí kírun tán òǹkàwẹ̀yìn wò ọ wá rí i pé òun ló fi dí gàgà ọwọ́ àdá ọmọ ìyá rẹ dúró kalẹ̀ ló mú mọ́ sọ pé wàá ìnàmà hádà ìdá ìṣàgàlàbì èyí wà bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí Usman ṣe kórìíra rẹ̀ o tọba dá sí pé o kó ẹni náà sínú iṣẹ́. tọ́ máa kó o sínú àìrójú. fàámà ìdá láàmì yẹsítẹ́gìl àmọ́ nígbà tí kò bá ti kó sínú iṣẹ́ tó máa kó sínú àìrójú tí ò ní kó àìrójú bá zaid ọmọ sábìtì sọ pé má bà á láyì tú èmi ò kùlá o èmi ò kùlá láti ṣe kí ni iná rọ́jùlá láyà sọ látà rọ́jùlì èmi kò kùlá. láti sọ pé dájúdájú ọkùnrin kan kò lè já irun ọkùnrin èmi ò kùlà láti sọ pé ọkùnrin kan kò lè já ìrun ọkùnrin èèyàn ni pé ẹnìkan ó ti dé ó ń kírun lọ́wọ́ ìwọ náà dé ọ̀sọ̀ òun di sútúrà rẹ̀ ok tí sísọ di sútúrà rẹ̀ ò bá ti ní kó sínú má lọ má dìde. kò sí problem nítorí wípé kò bá kòkó bárùn rẹ pẹ̀lú bó ṣe jẹ́ sutura fún ọ tí wọ́n dúró sí ẹ̀yìn rẹ̀ kòkó bárùn rẹ. ṣé mọ̀ pé inú mọ́ṣáláṣí bá ti wà ní ìsìn àfẹ́yàn náfìlà ẹnì kọ̀ọ̀kan fẹ́yàn náfìlà tiẹ̀ ẹni àkọ́kọ́ dé ó dúró sọ́wọ́ wájú báyìí ẹnì kejì dé ó dúró sẹ́yìn rẹ̀ ó wá gbé igi sí ẹ̀yìn rẹ̀ possibility kí igi yẹn kó sí ọmọ yẹn ń sùtà ó wà ṣe mọ̀ bẹ́ẹ̀ torí pé tóun tẹ́ni yorùbá mọ̀ pé wọ́n ti gbégi sí ẹ̀yìn òun sísúnmọ́ ìdí ẹ̀tọ́ bá súnmọ́ ìdí ẹ̀ lò lórí irun kíní yẹn lè ó lè ṣe àkóbá fún un therefore ọ̀rọ̀ á kó o gbé igi kankan sẹ́yìn ọmọ ìyá rẹ̀ tí ń kírun lọ́wọ́ fi òun gangan fún ara rẹ̀ fi ṣe gàgà irun rẹ̀ wọ́n wá nìyẹn gan náà wọ́n wàá kó ọmọ ìyá rẹ̀ sínú wàhálà tí ò nídìí torí pé ìwọ tó fìyàn dí gàgà irun kì í ṣe pé wàá pẹ́ kánrin kése tọmọ ìyá rẹ̀ bọ́yọ́ fẹ́ lọ sí nǹkan kankan nínú mọ́ṣáláṣí tàbọ̀ fẹ́ gbọ́ bùkátà kan tó gá sí pé lọ́la pé o ti fi dí gàgà náfìlà tiẹ̀ ní ẹ̀ wàá dá ọmọ ìyá rẹ̀ dúró after all inna rọ́jùlá láàyè tọ́wú sọ̀láta rọ́jùlì kò lè já ìrun ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kò lè já ìrun ọkùnrin ẹgbẹ́ rẹ. yẹn ni pé pé ọkùnrin kan wà wájú rẹ tó fi ń kírun kò járun rẹ̀ a sì ti ka àdìsí Aisha lẹ́ẹ̀kan tó náà wà lórí ibùsùn tánàbí ó si fi ibùsùn yẹn ṣe sutura.